bismillahi rahman rahim wassalatu wassalamu ala rasulihil karim a ti sọ̀rọ̀ síwájú lórí zakatul fitr a sì sọ̀rọ̀ nípa àwọn ìbéèrè mẹ́jọ kan ta sì fèsì lórí ẹ̀ afẹ́mọ́ wa bá lọ ìbéèrè ẹlẹ́ẹ̀kẹsàn o náà ní pé nínú àwọn ìran oúnjẹ wo láti máa ń yọ zakatul fitr ìyẹn sàrá ta ma ń ṣe ní ìparí Ramadan ta ma ń gbé oúnjẹ fáwọn èèyàn ó wà ní àdísì ànábì sallallahu alaihi wasallam ipé káyọ zakatul fitr ànábì sallallahu alaihi wasallam ó zakatul fitr lọ́rùn èèyàn kọjẹ́ sọ́ọ̀rù kan láti bí tamuru èso dàbínú tàbí láti bí burú èso wheat onáà ni wọ́n pè ní kọmùhù onáà wọ́n pè ní alẹ́hìnpa àbíwẹ̀ẹ̀kọ́ láti bí ṣẹ̀rí ìyẹn jéró ọkà bàbà bẹ́ẹ̀ náà ni al-aqiq wàrà tó ti gbẹ bọ́ yẹ pé wọ́n máa ń fún wàrà ní ibi ọmọ màálù àbí ẹranko tí wọ́n bá ti wá prósẹ́sì ẹ̀ tó di bí wàrà tá a ń ra jẹ tí wọ́n pè ní wàrà kàṣe so a lè fi òun náà ṣe zakatul fitr bẹ́ẹ̀ náà ni zabib so eléyìí túmọ̀ sí pé Ànábì sallallahu alaihi wasallam ó dákọ nǹkan kóró ó ìtún dákọ irúgbìn ó sì tún dákọ èso ṣùgbọ́n èso yẹn jẹ́ èso tá a lè fi pamọ́ tá a lè jókòó tì pé a fẹ́ jẹun ká sì jẹ ká sì mọ̀mí sí kí kún ó sì kún nínú ẹ̀ náà ni támúrù wà ní àsìkò Ànábì sallallahu alaihi wasallam tẹ́ èdì sí náà láàrin àwọn lárúbáwá wọn a máa fi támúrù sí oúnjẹ o wọ́n sì mọ̀mí sí tí ó sì sustain wọn fún long period fún àsìkò tó gùn so tí túnmọ̀ sí pé támúrù yìí ẹ̀ntà lè jókòó ti sóúnjẹ ìtorí láwọn ìntọ́pọ̀jù náà mímọ̀ lọ sí pé tàbáníká wọn tánà wíwọ sallallahu alaihi wasallam sọ yìí a jẹ́ pé nǹkan èso tí máa mọ́ fi ṣe oúnjẹ àti ìntọ́bá jẹ́ eh, nǹkan kóró irúgbìn tó kóró tí a máa fi ṣe oúnjẹ o náà ni a lè fi yọ zakatul fitr pẹ̀lú ilé a rí pé nǹkan tó bá jẹ́ ìpápánu lásán bí ọ̀gẹ̀dẹ̀ a lè fi yọ ọsàn a lè fi yọ bẹ́ẹ̀ náà sì ni àwọn èròjà ọbẹ̀ bí ata nkankan a lè kó fún yẹn ká pé zakatul fitr lákówá so a fi yẹn yọ zakatul fitr kò túnmọ̀ ìpá àlè fi sẹ̀mú ń jọ ọdún o ṣùgbọ́n zakatul fitr tí ṣẹ̀rí àmúwá àlè fi ṣe nínú àwùjọ wa a lè lo rice bẹ́ẹ̀ náà ni a lè lo ẹ̀wà a lè lo àgbàdo a lè lo gààrí bẹ́ẹ̀ náà ni náà lẹ́tọ̀ọ́ àbí gidi ṣùgbọ́n ìtí fi ń dáájù náà ni pé kákù kájọ kẹta rẹ̀ ti kó mbẹ̀ ṣe ìbéèrè oúnjẹ tó ṣe wípé a lè jẹ́ àfitá bá lọ ta sọ di bí èlùbọ́ ǹjẹ́ a lè fi yọ zakatul fitr ta bá fẹ́ fi yọ ṣe dandan ni kí a lọ ta bá tún lọ ṣe dandan ni ká kù kẹta rẹ̀ kó fi kú so ìdáhùn náà ni pé òṣèwọ̀n bí ká fi yọ tó bá jẹ́ ipé èlùbọ́lá fẹ́ lò lápèjúwe tọ́jẹ́lá fún àárọ̀ sínú sọ́ọ́wú àbí múdù àárọ̀ sínú ẹ̀ a sì dá tàbá ti lè dá sọ́ọ́wú kan tèèyàn kan náà nìyẹn kódà bó sì lùbọ́ gidi náà la fẹ́ lò alẹ́tọ̀ ká fi bẹ̀ àlàfo díẹ̀ díẹ̀ tó bá wà ń bẹ̀ tí ìṣepá wà mọ́ la mọ̀ọ́mọ̀ kò dín lọ́wọ́ bó ṣe lè wà níbi tí támúrù náà tí wọ́n ń lò lásìkò ànábì sallallahu alaihi ta bá wá lọ in ló fi ń dáájù ṣùgbọ́n kí sọ̀rọ̀ yẹn ta bá lọ in ló fi ń dáájù ẹ̀rí pé yóò ti wà yóò ti jẹ́ tó ti wà rẹ́dì fún jíjẹ ta bá tún wá kù tí èta ìlúbọ rẹ fi kú ń bẹ olóòtú ẹ̀ fi wá ń da tányányá yóò jẹ́ pé ẹni yẹn èèyàn sọ pé èèyàn ti kú o yóò fi lè ṣe oúnjẹ direct tí ò ní sẹ́ mọ́ sí wàhálà kí kí ọ̀sẹ̀ mọ́ kù mọ́ ṣùgbọ́n ta fẹ́ lò bẹ́ẹ̀ ni pé ó láti yọ látara ìlúbọ tàbá láǹfààní àti lọ lọ́dáájù tàbá pé à láǹfààní rẹ̀ àlèyọ́bẹ̀ náà tàbá tún wá lọ tàbá láǹfààní àti kú náà lọ́dáájù mọ̀tá àbá kú kò sí wọ́n bẹ̀ ká sọ fẹ́ ni ẹ pé àti ìkú kó lè kú ìtọ́bá ṣe yí pé ọrọ̀rùn ká jẹ ní bó ṣe wà àbí ká lọ ká tó jẹ sáà lè fi òun náà sáà lè fi yọ́ bẹ́ẹ̀ ni a lè fi yọ́ àpèjúwe òun náà ni àgbàdo àgbàdo yẹn lè kò dà omi tó bá jẹ́ àgbàdo tútù kó sè kó jẹ́ so tó bá sì wú tó bá jẹ́ gbígbẹ ni ó lè lọ lọ kó sọ di ògì àbí kó sọ di tí ó máa pò mọ́ àwọn èlùbọ́ èlùbọ́ àmàlà tí ó fi máa ro jẹ ní díẹ̀díẹ̀ so bẹ́ẹ̀ náà ni ẹ̀wà èyàn lè fi yọ́ torípa lè jẹ́ bó ṣe wà tàbá ṣe ó sì lè jẹ́ wípé wọ́n ṣẹ̀ lọ wọ́n láwọn òfìṣe mẹ́mẹ́ àbọ́n òfìṣe gbẹ̀gìrì in tí wọ́n òfìṣe yẹn ọ̀kan wá mọ́ so kò sí ìta lè ṣe ń bẹ̀ ó sì lè jẹ́ pé lílọ rẹ̀ náà la gbé fẹ́lòmíì la sọ pé zakatu fitiri rẹ̀ ó ti wà ní lílọ ẹ̀wà ní o ọlẹ́tọ̀ àti yọ àti sọ síwájú pé kìí ṣe dandan ní ká kù ṣùgbọ́n tá bá kù ó fi ń dáájú ìbéèrè ẹlẹ́ẹ̀kejìlá ìjẹ́yàn lè yọ́ látara oúnjẹ tó ṣe pé ẹntọ́fẹ́ yọ gangan kìí jẹ́rú oúnjẹ yẹn bákan méjì ni tó bá ṣe yí pé kìí jẹ́ nítorí pé kò sí inú tí ma ń jẹ kìí ṣe pé nǹkan yẹn ọ̀dá kò sí wọ̀n bí kí a fi yọ oúnlòun jẹ́ tó bá ti jẹwà yọ́ mọ́ só ni àbí ó máa yàgbẹ́ ni àbí ó máa pò núpọ̀ ni kò sí ìwọ̀n bí kó fi yọ́ntí ẹ̀ so ó ní kèé jẹ́ nítorí ìdí kan àbí kejì ẹlẹ́ẹ̀kejì rẹ̀ o náà ni ìbéèrè ẹlẹ́ẹ̀kẹtàlá pé ń pa pé ọ inferior kò ní quality tó tó bí gàrí ẹ̀gbá ló mọ́ kìí jẹ gàrí ọ̀yọ́ sọ́wọ́ alẹ́tọ̀ kọ́ lọ fi gàrí ẹ̀yọ́ kó fi yọ́ kò sí wọ́n bí kó fi yọ́ fẹ́ntó náà mẹ́ ìpé ó lè jẹ́ kò sí wọ́n bẹ́ẹ̀ ṣùgbọ́n ìtọ́ dáájù tí wọ́n náà bá ń jẹ iná ìníkọ́ yọ ní fi ń dáájù torí pé ọlọ́run ọba àlekíọ́lá ó sọ pé inna Allaha tayyib la yaqbalu illa tayyiba ó sì wà ní àdísà níbi sallallahu alaihi wasallam ìpé ọlọ́run ọba tó dáa ni so kò sí ní gba kíní kan àfin tọ́ dáa in tí ó fẹ́ fi yọ́ yìí náà dáa kèsè pé ọ̀dá ṣùgbọ́n kan wà inferior sí ti máa ń jẹ ni ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrìnlá ìjá lè fi nǹkan míì yọ zakatul fitr yàtọ̀ sí oúnjẹ àwọn onímọ̀ sọ̀rọ̀ lọ síbi owó àwọn kan náà àwọn onímọ̀ sọ pé a lè fi owó yọ o náà ni mọ́gábù àwọn hànàfíyà ṣùgbọ́n wọn sọ̀rọ̀ nǹkan mí o kìí ṣe púpọ̀ wá lọ fásọ yọ́ o àbíkọ́ lọ fi ke yọ́ o kọ́ sọ pé sàkátò fítìrì rẹ̀ nìyẹn rárá o láàrin oúnjẹ àti iye tó ń jẹ yẹn wọ́ ìní ìyapẹ̀ inú wà lórí ẹ̀ so ṣùgbọ́n ìtọ́kọ̀jù náà àwọn onímọ̀ wà lórí wípé oúnjẹ ìníká fi yọ́ pò náà ni ànábì sallallahu alaihi fi yọ́ o náà sì lówó lọ àgbọ́ rẹ́kọ̀dù wípé kò sí àkọọ́lẹ̀ pé ó fi owó yọ bẹ́ẹ̀ náà ló náà ni àwọn sàábé náà tẹ́ ń pẹlẹ mọ́ nípa so ẹ ń bá lo mọ́sáàbù jumhurul ma o náà ló ṣe ń tọ́ ni ó fi yọ pàtàkì jùlọ ó tún ti wa ọlọ́run sọ pé ẹ̀ ń àmì ẹ̀sìn yìí yóò tó bá ń bọ̀wọ̀ fún tó ọ wà ní àmì pé èèyàn bẹ̀rù ọlọ́run kọlọ̀n dákùn kọgbà ní ẹ̀sìn fún wa kó ṣe ń rọrùn fún wa ṣùgbọ́n tó bá lo mọ́gbàgbọ́ àwọn hànàfíyà náà kò ṣe wọ́n bẹ́ẹ̀ pàtàkì jùlọ ẹni tó bá yẹ kó lè fún láti pé kún ọ̀sẹ̀ mọ́ ra oúnjẹ kún ọ̀sẹ̀ mọ́ wẹ́n tí yọ gbà so kọlọ̀n kọgbà ní ìbádà fún wa yọ wà wo oúnjẹ tó náà bá wù tó bá wù yọ wà wo iye wo ni múdù iye wo ló tó ni ó fi wá jẹ́ pé yọ́ yọ́ níbẹ̀ ọlọ́run nìkan náà ni ọba onímímọ̀ ìbéèrè ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún ìjọ lẹ́tọ̀ọ́ láti wípé kéèyàn ó gbé owó yẹn fún ẹnìkan bóò ní kọ́ bá yàn pin kò sí ìwọ̀n bẹ́ẹ̀ tíyàn bá ti fọkàn bẹ́ẹ̀ pé irú ẹni bẹ́ẹ̀ kò ní ṣe jàǹbá bẹ́ẹ̀ náà sì ni èyàn sì lè fún lówó pé kọ́ bá yàn ra oúnjẹ ìran oúnjẹ tíyàn bá ń fẹ́ tí a bá ti fọkàn balẹ̀ pé kò ní ṣe jàmbá so ọlọ́ọ̀bá alẹ́kẹ́ ọlá nìkan ni ọba onímímọ̀